currency tí ẹ̀ ń wò yìí Biafran pound ni wọ́n ń pè é Biafran pound ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ó ti fi ìgbà kan rí jẹ́ legal tender ní Nigeria in the eastern part of the country consisting of our brothers the Igbos between 1968 and 1970 ni wọ́n fi ná owó tẹ̀ ń wò yìí Biafran pound ní eastern part of the country ní gbogbo àsìkò yẹn kẹ̀ Nigeria pound òun là ń ná ní Nàìjíríà ẹ máa wá wò wípé kí ló dé tí àwọn apá kan fi ń ná Nigeria pound between 1968 and 1970 táwọn kan wá ń ná Biafran pound ohun tó ṣẹlẹ̀ gangan lélẹ̀ lọ́dún 1966 ọ̀gágun kan ó di gọ́vnà Eastern Region ní Nigeria. orúkọ ọ̀gágun yẹn ni Lieutenant Colonel Chukwuemeka Odemegu Ojukwu that same year 1966 òun ni general yakubu gowon ló di military president of the federal republic of nigeria ṣùgbọ́n nígbà tó dọdún 1967 àwọn ẹ̀yà ìgbò under the leadership of lieutenant colonel chukwuemeka odemegu ojukwu wọ́n láwọn ò bá nàìjíríà ṣe mọ́ wọ́n láwọn fẹ́ máa lọ kóníkálùkù kó dá ọmú ìyá ẹ̀ gbé kí nàìjíríà máa jẹ́ nàìjíríà kí gbogbo ẹ̀yà ìgbò kó máa jẹ́ Republic of Biafra ṣẹ̀dẹ̀ mọ̀ wípé kò sẹ́ni tán máa nà tí ò ní sunkún orílẹ̀-èdè Nàìjíríà under the leadership of uh, General Yakubu Gowon nígbà yẹn wọ́n fárígá wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àjọ máa wà papọ̀ ní tó rà àtijọ́ wà papọ̀ láti ìbẹ̀rẹ̀ àwọn Biafra náà fọ́n mú wọ́n láwọn ò bá Nàìjíríà ṣe mọ́ wọ́n wá béèrè wípé kí ló dé wọ́n cite oríṣiríṣi example àwọn civil unrest tó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà láti 1960 that gain independence especially the military coup tó ń ṣẹlẹ̀ back and forth in Nigeria tó fẹ́ dàbí ẹni wípé a lè sọ wípé kò sí àlàáfíà lórílẹ̀‐èdè Nigeria nígbà yẹn so àwọn Biafrans wọ́n rí support láti ọ̀dọ̀ àwọn countries kan bó tilẹ̀ jẹ́ wípé underground support ni ṣùgbọ́n wọ́n rí support láti ọ̀dọ̀ àwọn countries bíi France Portugal Israel South Africa àti àwọn kan even in Africa there were certain countries tí wọ́n recognize Republic of Biafra as an independent country so May thirty nineteen sixty seven ni àwọn Biafra ni wọ́n announce officially wípé àwọn ò sí lára Nàìjíríà mọ́ àwọn fẹ́ máa dá ìjọba tí wọ́n ṣe ìyẹn ló mú ìjọba Nàìjíríà táwọn náà fi retaliate the commander in chief of the armed forces tó jẹ́ military president nígbà yẹn general yakubu gowon pàṣẹ fáwọn ọmọ ológun wípé kí wọ́n make sure wípé wọ́n reclaim gbogbo territory tó jẹ́ igbo land tó dẹ̀ wà under nigeria tẹ́lẹ̀ wọ́n reclaim ẹ̀ odogun òun ni civil war tó ṣẹlẹ̀ ní nigeria between 1967 and 1970. oríṣiríṣi nǹkan ni ìjọba nigeria ṣe ń gbà yẹn láti frustrate àwọn biafrans bóyá wọn á jẹ́ ju ọwọ́ lẹ̀ wọ́n block gbogbo àwọn route tí oúnjẹ tó lè máa fi gbà lọ síbẹ̀ lára àwọn first line of action tí àwọn Biafrans tí wọ́n kọ́kọ́ ṣe was the establishment of Bank of Biafra Bank of Biafra yẹn ló máa replace bí Bank of Nigeria táwa náà nígbà yẹn tí wọ́n regulate gbogbo owó àti economy country wọn so Bank of Biafra wọ́n bẹ̀rẹ̀ sí ní print out owó tẹ̀ ń wò yìí ìyẹn Biafran pound ní gbogbo time yẹn náà kò tíì sí náírà o Nigerian pound òun là ń ná ní Nàìjíríà náà so àwọn náà wá ṣe Biafran pound táwọn náà tí wọ́n ń ná láàrin time tí ogun yẹn tó fi last and uh, indeed it became a legal tender wọ́n ná dáadáa òun ni wọ́n ná ní Biafra ní gbogbo time yẹn wọ́n ná Nigerian pound torí pé wọ́n ti sọ pé àwọn ò bọ́rílẹ̀-èdè Nàìjíríà ṣe ogun yẹn gbóná gan wọ́n establish Bank of Biafra yẹn sí Enugu but as a result of the war ó ń bá àwọn gan ní time yẹn wọ́n need láti máa shift from one place to another although countries méjèèjì ni wọ́n mọ impact ẹ o àwọn Biafrans yẹn àwọn náà wọn ò káwọ́ gbé tán o tí Nàìjíríà bá pa mẹ́wàá nínú àwọn Biafrans Biafra náà wọ́n á pa méjì mẹ́ta láàrin àwọn Nigerians ṣùgbọ́n nígbà tó tó stage kan it was reported that about two million Biafrans ni wọ́n lose ẹ̀mí wọn in the course of that war some people died of hunger àwọn ẹlòmíì níbi tí wọ́n ti ń try láti fẹ́ escape bóyá àwọn ibi táwọn ológun tí wọ́n ti rí bọ́ǹbù mọ́ ó lè explode kí wọ́n gbàbẹ̀ kú so but so many people died of hunger especially among the Biafrans ìyẹn ló jẹ́ kí lieutenant colonel Chukwuemeka Odemegu Ojukwu tó fi juwọ́lẹ̀ nígbà yẹn but he fled to Ivory Coast so wọ́n ṣàjuwọ́lẹ̀ padà for the Federal Republic of Nigeria then normalcy returned to every part of the country àwọn Biafrans wọ́n bẹ̀rẹ̀ sí ní ná nigerian pound padà lẹ́yìn yẹn ló ṣẹ̀dí wípé nàìjíríà àwa ná nigerian pound mọ́ làwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe owó tiwa tí wọ́n ń pè ní náírà títí di òní olónìí ogun ò dàbí yán o ogun ò dàbí ẹ̀bà ogun ò dàbí àmàlà ogun ò dàbí kádùbúlẹ̀ ti aya ẹni níyẹ̀wù ẹni tó gbómi ogun léná àtẹ̀yàn tó débẹ̀ tó lọ bù àwọn méjèèjì wọ́n fẹ́ fi ikùn yán gbọ̀bẹ ni ọlọ́run ò ní jẹ́ ká ogun mọ́ ní nàìjíríà Nigerian Civil War between 1967 and uh, 1970 was a bitter experience on both sides àti fún àwọn Biafrans àti fún àwọn Nigerians because a lot of people lost their lives along with the ní jẹ́ ká rógun mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí ni mo ní kí n mú wá ká tún fi ránra wa létí lára àwọn nǹkan tó next video wa bye.